ọ̀rọ̀ tó sọnù ń jọ̀wọ́n àná òwe ni wọ́n fi wá ẹ káàbọ̀ fòwe tòní. ẹ ṣí ọ̀rọ̀ òwe wa tòní o èèyàn ò sunwọ̀n láàyè ọjọ́ abákú làádèrè ìtumọ̀ òwe yìí lédè èèyàn ò sunwọ̀n láàyè ń tọ́ka sí wípé ènìyàn kì í níyì tàbí pàtàkì lójú ara ayé nígbà tí wọ́n ń ṣẹ̀mí ọjọ́ abákú làádèrè èyí ni wípé ọjọ́ tí ènìyàn bá kú lọ́mọ ara ayé tó mọ pàtàkì ẹni tí wọ́n sì ṣàfẹ́kù ẹni gidigidi wọ́n á máa kọ̀wé yìí mọ́ àwọn ẹni ire tí wọ́n ń kó ipa ribiribi nínú ìsẹ̀mí ọmọ ẹlòmíràn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àwọn ènìyàn ò bàbàrà wọn lápẹẹrẹ tí ènìyàn bá jẹ́ olótìtọ́ ẹ̀dá ṣùgbọ́n tí àwọn ènìyàn kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ irú ẹni báyìí lè kọ̀wé yìí nípa sísọ pé èèyàn sunwọ̀n láàyè ọjọ́ àbákú làádèrè òwe yìí ń kọ́ wa pé kí a mọ ìjẹ́ pàtàkì àwọn ènìyàn rere nígbà tí wọ́n ṣì wà láyé ká má bàa kábàámọ̀ tí wọ́n bá kú tán èèyàn sunwọ̀n láàyè ọjọ́ àbákú làádèrè ó tún délẹ̀ mi o